الأمين ثم الصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا أرفع يقفر فوالان ọlọ́run ọba tí ọdúpẹ́ fún onìkan náà lẹ́nìkan ṣíṣe tí ń jẹ́ ọlọ́run onìkan náà lẹ́ni tó dáwàá ọ̀nà ọ̀lẹ́ni tó pàṣẹ ìjọsìn tó lè ṣe àyàkalẹ̀ bá ṣe fẹ́ ṣe ìjọsìn náà tí kìí ṣe ń sáàkàn lè ṣe bó ṣe wà tọ́kàn ara mùsùlùmí dẹ̀ balẹ̀ wípé ìtọ́lọ̀ àwọn bá ní ká ṣe yìí yìí àjẹ́rí tó kò tún sọba kan tó lẹ́tọ̀ pé kí a máa justin fún àdúgbò nìkan ẹ̀kaná àjẹ́rí fún anábà muhammadu sallallahu alaihi wasallam rúsìn ọlọ́run ọba ni ìṣẹ́ ọlọ́run ọba náà sí anábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba ọ̀lẹ́dí kò lára kò níra báyá kó bá lẹ́bí ni àwọn àlẹ́kà mọ́ ọpẹ́ ju àwọn ẹ̀lẹ́yìn lọ ọba jẹ́ ẹbí fọlọ ṣùgbọ́n kò lẹ́bí àwọn anájọ́ ọlọ́run tó jẹ́ ṣà nínú àwọn tí ọlọ́run bá dátáyé bá gbogbo nǹkan yáà fi ká máa rẹ̀

ìrùkútí àbá ti ṣe tọ́lọ̀ ọba òfẹ́ tí ó dùnmọ́ náà nínú apá pàdé lárúkẹyà mọ̀ ó lè táyé bẹ̀rẹ̀ yà yẹn ọlọ́dẹ̀lẹ̀ ló lára dídọ̀ ṣùgbọ́n tó dájú ní pé mọ̀ fáàlà mọ̀ ṣàá lọ́kọ́yà mọ̀ ṣàá wẹ̀ni tó bá ṣe tó wùn tí ó bì kítà tọ́lọ ní ṣeré tó ní rárá ilé ìlú fẹ́ ṣe ohun tí ó dùnmọ́ nínú lò náà máa padà pàdé abẹ́lọ́ àbákójọ́ ó máa ṣíwá ní alágídí aláìgbáràn

nínú àwọn ìdájọ́ ẹ̀sìn tó kù àrọ̀rùn láti gbọ́yé fún àwọn èèyàn gbọ́bí táwọn èèyàn ti sọ́nà náà láì mọ́ lọ́nà tó fi jórí àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa tò ní náà ilé ìta ti ń pábọ̀ láti jẹjọ àìmọ́lọ́run ló fà á tí kìnnì náà fi pọ̀ sí láwùjọ bó ṣe pọ̀ sí olójú lórí àdánwò lòdì abẹ́lọ́ ni wọ́n padà wá di olóríire láàrin àwọn èèyàn wọn

ẹbá mọ́ tó alákáǹtì ohun tó ń bá fi hàn yí omi apọ́ lójú yí kò mátà ò àwọn ẹlòmí ní jù ó ní tó yẹ pé tó bá kú ọba máa rẹ̀ èèyàn pàjẹ́ ní ó lè ra èèyàn àti ẹ pàjẹ́ ṣùgbọ́n kò lálàáfíà ẹlòmí ní lọ́wọ́ tààrà ṣùgbọ́n lọ́wọ́ jẹ́ kọ́kùn ẹ balẹ̀ ẹlòmí ní lọ́wọ́ tààrà ṣùgbọ́n tó ń bá fẹ́ra lábẹ́nú kò ṣe fi hayé ó dájọ́ gbóni tọ́lọ̀ ń bá wá ṣàánú wọn tó ṣiṣẹ́ ní mùsùlùmí tó wá tó kàn lé nìkan tó ń tẹnu mọ́ gbogbogbà náà ní pé nǹkan lágbára ìwọ ní kọ́kọ́ ló lágbára fún ìwọ pariwo síta ó lágbára fẹ́ ni ìlàmúwára ló fa jẹ tó fi pọ̀ tó yìí tó fi rò pé wọ́n nìkan nìyà jẹ láyé bọ́lọ̀ ń ṣìṣì tó lónìí ọlá oníkó máa bẹ ọlọ́run kókó jáde nílọ

àbẹ́lọ́ àwọn akójọ kó má ṣe gbé sáyé ní rọrùn fún wa ọ̀sẹ̀ tó kọjá bẹ̀rẹ̀ sí ṣàrẹ̀ fúnra wa nípa àkórí ìdánilẹ́kọ̀ọ́ kan látàrí àwọn tí ó lọ́kàn jẹ́ ilé tí ti kan tó wá dùn wá amaya náà wà nínú àwọn tí wọ́n kó rẹpẹtẹ ó náà

àbẹ́lọ́ gbogbo ajá sí gbogbo ọ̀tún ọdí sí irú ẹ̀ tí wọ́n ti túbá ṣùgbọ́n ṣe wà ṣe má ṣe wò tó máa ṣe lọ́wọ́jọ́ sí nínú àwọn tí wọ́n ń ṣe láwùjọ ó kéré kódà ó bá ní nínú jẹ́ pé tó fi kàwọn àfá oníwà sí èèyàn tó mọ́ nípa àfá akọmọ kéwú àfá oníwà sí tó mọ́ nípa níbi ṣìná àtàwọn bàbá jẹ́ àwẹ́lẹ̀ náà dẹ̀ jẹ́ lára ìṣòro ńlá ìtújẹ́ kí gbogbo àbàjẹ́ ẹ̀túbọ̀ máa bẹ́ẹ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kan rí pé àwọn tó jà àwọn àfà wa náà ajáláhán mọ́kéwù nígbẹ̀kalẹ̀ nínú wà sí gbogbo ẹ̀ntẹ́ ní káwà máa ṣe ah, ìtúsùn àwọn jẹ́ àwọn tó ń ṣe tù wá lọ ah, àwọn àfà àwọn kan gbàwẹ̀ ẹgbẹ́ àwọn aburú yẹn ti wá pọ̀ dédé pé wọ́n ní bí oúnjẹ bá pani lórí omi ló yẹ káàbì sí omi tó náà ti wá di tó pààyàn lórí kílàrẹ́ fi sí omi sọ́hùn báyìí ìṣòro tó wà láwùjọ nìyẹn tí kọba fẹ́ kí ni ta fẹ́ fi tóhun ṣe àṣà ń fún pìrìsáàbù àwọn nǹkan ní tí láti ẹni pìrìsáàbù ohun àǹfààní oníwà sí àwọn alákọ́ mọ́ kéwú àwọn ni ó yẹ ká jẹ́ àtórí ọmọ tí ò sún wọn ṣe ṣùgbọ́n gbàtà bá ti ń bá àwọn wà bàjẹ́ lọ́dọ̀ àwọn àfà náà ń bọ̀lá fẹ́ sátí ṣùgbọ́n má gbogbo àfà tó bá rí bẹ́ẹ̀ gbogbo gbàdé ní máa ń sọ̀rọ̀ bá ṣe ń tẹ̀síwájú nínú àkórí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ẹ̀rọ ọlọ́run kan sọ̀rọ̀ bànújẹ́ kan tó tó bá mú jẹ́ lójú ẹni ọmọ màkan awá rí kó mú tí àmúpara ọmọ àgbà àpá àkọlẹ̀ ní nínú ìlú wọ́n ni kí ló wá sùn wọ́dé bí irú wà bàjẹ́ báyìí wà máa fá tí wọ́n náà tó wá mú tí wọ́n ni ìjọ́ tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ anúkọ̀ lọ mú nǹkan sí ló ń bá bá àwọn ọtí ibi tí bàbá kójọ sí àà tí bàbá yìí máa ń gbà sára rí ibi tó ń ti bẹ̀rẹ̀ nìyẹn lọ́jọ́ náà ló fi wá wọ̀ wọn lára dé tó wọ̀ lára dé lónìí ẹlòmínà tí kí

kò sẹ́ni tó fẹ́ kọ́kọ́ olóníṣìná láàrin àwùjọ kódà ọ̀tọ́ fi ń ṣòwò ọ̀n pẹ̀lá olóníṣìná ọ̀nà àwọn olóṣó ọ̀nà àwọn ọmọ òkọ̀ ọmọ ọmọ ń lọ àwọn àdàgbé yẹn kó bá dùn létí láti gbọ́ wọ́n pẹ̀lá wọn láwọn oníṣìná ọmọ aláṣẹ́wó ìtọ́lẹ̀ ń ṣe nìyẹn a ń gbèlẹ̀ kí ló wá dé táwọn èèyàn fi ń pamọ́ fẹ́ dáa yẹ̀tàyónà nínà náà wọ́lá yẹ̀tàyónà nínà pọ̀ wọ́n ń fi nǹka burú pamọ́ wọ́n tijú káyé máa ra wọn pẹ̀lú wà bàjẹ́ ọ̀wá tijú ọlọ́run ọba tó dá wọn pé ọlọ́run ma gbọ́dọ̀ rí pé mi náà dọ́rù ilé ìwò mi gbọ́dọ̀ sí ẹ́n kí ni ká ti gbọ́ bẹ́ẹ̀dẹ̀ ò ní mọ́ ọlọ́run rí ni ìjẹ́ pé ńgbà tí a ní falamu ṣàlàyé ma fọwà jùbírí ńgbà tó ń bèèrè ni a ní ẹ̀sán dárájà tó ga jùlọ nínú péyàn jóòlù sí lọ́nà àkọ́kọ́ ní al-Islam kíyàn jẹ́ mùsùlùmí ordinary muslim tó ti wọ́n lóòtà ètò tẹ̀lé ní al-Iman kíyàn tó upgrade kó tó ti gbàgbọ́ yẹ fún tó ní ṣe pẹ̀lú àwọn àdájọ́ àtikọ́ ọ̀gbìn kó ti dúró lórí ẹ̀kọ́ ní yé ètò wá gbóní sókè pátápátá ọ̀rẹ́ náà ní al-Ihsan tẹ́yàn bá ti dé píkì kọlọ̀n jẹ́ kí máa fi lè gbẹ́sẹ̀ síbẹ̀ dáadáa ẹgbàtà náà fẹ́ dáhùn tó fẹ́ sọ fún ìdílé láàrin sọ́rọ̀tọ̀ sára ó ní an ta'budallaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak ó ní owó ní kó máa sin ọlọ́run kí ni túnmọ̀ tó sin lọ́run pípa gbogbo òfin ọlọ́run ọba mọ́ tọ́lọ́ ní kò ṣe kò máa ṣe pípa tó gbogbo tó fẹ́ ní kó máa ṣe jìnà tí ò fẹ́ ìbádà nìyẹn

tó fẹ́ bọ́lọ̀ pàdé pẹ̀lú dára lálìkí àmà nìkan ló máa jìnà sí gbogbo ẹni tí ó kí ẹ̀ tó lè já túbọ̀ sọ́hun àwọn èèyàn jẹ́ ṣeré wọ́n kó ṣeré ni àti sọ́dẹ̀ panu sọ́dọ̀ ti di pé a ah, kí náà lè yìn sọ yìí ẹ̀yìn náà lè anábìsọ̀rọ̀sára ní kó máa sin ọlọ́run nígbà tó wọ́n rí báyìí fàyín lámsẹ́kùn sára tó bá ti ẹ̀rí ọlọ́run tí ò bá rọrùn fẹ́ láti rí láyé anábìnrin lọ́mọ̀ ikú fàyín náà yàrá ọ̀ká mọ̀ kó mú rí wọ́n tí wọ́n wà ibi tó ti dẹ̀kùn wọ́n tó ń bú obìnrin tó tẹ́jẹmara yín

torí ẹ̀ tí a bá ti mọ ọlọ́run yẹn tí a bá fẹ́ gbígbésẹ̀ kan èyàn pẹ̀rẹ̀ padà sẹ́yìn pé ah àwọn obìnrin lẹ́ni dáre ẹ̀rọ ìsẹ̀fẹ̀ ọlọ́run burúkú ní ìrókèrò ní mọ́rò àtìsọ́kúsọ̀ ni torí pò mọ̀pọ́lọ́run bá ń rí ẹ̀rí kété olórí àkọ́kọ́ tó gbogbo wọn wà bà jẹ́ láyé táwọn èèyàn ṣe rí ẹni tó ń jalè dọ́àpù ìmọ́ni ló ṣẹlẹ̀ sí ìmọ́ni ẹlẹ́ni torí tí mọ́ni ẹ bá lágbára kan ní nǹkan tó fẹ́ mú gbà tó fẹ́ mú tí ò bá rí ẹ tí ò dẹ̀ sí kámẹ́rà ń bẹ̀ ọlọ́run rí ẹ̀ kájẹ́ kéde kọ́kọ́ lọ máa jẹun tí a fi máa máa mọ́ lẹ́kù ìmọ́ni àwọn èèyàn tàbá tí tó bá ti ń dẹ́ṣẹ̀ ìmọ́ni rẹ̀ lẹ́ni káfífẹ́jì kú lóòdì torí àkókò wa akẹ́jì nínú tó sábà bí ìwá ṣìná tó fi wá gbilẹ̀ bó ṣe gbilẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀

lọ́pọ̀lọpọ̀ fíṣù káàkiri láwọn institution wa káàkiri ni wọ́n bá àwọn èèyàn ṣe ṣiná àwọn fíṣù wọn káàkiri ìmí tí ò bá rí kí ní ẹ̀ṣẹ́ ń bẹ̀yẹ lásìkò yẹn ìbẹ̀lọ́ ti búkà fọ́nsẹ̀ tí tán ti rí ṣe tán ti náà sẹ̀sẹ̀ra wọn a ti mẹ́kà tẹ́ntà ti ṣe tó bá rí pé bẹ̀ òkú rọrùn awágbàdéhùn aburú yẹn wá lọ rẹpẹtẹ ìdáwà ní tọkùnrin bá wà kí náà fà nípa ẹgbà àwọn obìnrin síṣẹ́ kí náà fàní pẹ́ gbọkùnrin síṣẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ́fíìsì dáàbá ìsí náà mójútó pé ọ́fíìsì dáàbá ti rírò ẹ̀ṣẹ́ ẹjẹ́ kíbẹ̀ wà ókùn kó yá sí pé àwọn tó wà nínú ọ́fíìsì wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àbọ̀ ṣe nǹkan lọ́ọ̀kan gáàsì yẹn tó wà ń bẹ a máa rí wọn rékéta wọn náà máa rí wa ò nílẹ̀ láǹfààní pọ́ bẹ́ẹ̀ dìde lọ bẹ́ẹ̀ni ẹni tó wọlé náà ti ti sáré pupa àti ti yé kìíní sí lẹ́yìn àádọ́ ìdáwà pẹ̀lú olóbìnrin àti wọ̀ gáàdíwà fà tọ́mọbìnrin gbé ẹ̀ ilẹ̀ tọ́ ẹ̀ wà nínú ilé ìyàwó ẹwà iṣẹ́ láti ṣọ́pù wálé bá ẹ̀ ẹwà àìmọye àìmọye ọmọṣẹ́ ìyàwó ẹ̀ oríkìríṣà burú kò sí tó fún kì níyàn láàyè ju opportunity ìdáwà tìrìpá náà sọ̀rọ̀ ìtàrà tọ́kùnrin àti obìnrin tí kì í ṣẹlẹ̀ sọ ara bá ti dáwà ní ìkàn náà fi ní ṣe tọ́nì rẹ̀ ní kẹta wọn sọ́pọ̀tàrà máa rò pé mo trust ara ní jìnà sí òun lè máa ní ìwọ́nà lè máa ní the ṣìtọ́ náà kàn dé ní ẹni tó bá a tó rí kódà pé mọ́ ní lè díẹ̀ a gbọ́dọ̀ ti díẹ̀ ẹni tó wọlé tó fẹ́ mú nǹkan kókàn jáde lè jẹ́ pé òun fẹ́ mi

ó lẹ́sọ́ àti kùbìrì wọ́bẹ̀ tọmọ ṣẹ́ ìyàwó ẹ lójóbìnrin bá wálé ó a àti dáwà pẹ̀lú ẹ̀ jẹ́kó gbọ́nà mí wọlé sí yàrá ẹ̀jí wá kí o wà láyé ọ̀tọ̀ ẹsá fúnra yẹn jàgbò fúnra ọ̀pọ̀lọpọ̀ yẹn ọ̀gá lẹ́nu iṣẹ́ ẹ̀sẹ̀ ń dáwà pẹ̀lú àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ yẹn sisters ẹ̀yìn òmù náà ọ̀pọ̀lọpọ̀ yẹn student tó fẹ́ lọ rí èṣò jẹ ọ̀fẹ́ lọ rí lẹ́ṣọ́rẹ̀ pàfẹ́sọ̀ ẹ̀ ìwọ́n náà ló ń dá lọ òtídé bí ó ti fà ẹ́ òtídé tó bá ti pariwo tí ẹ bá ẹniyẹn project ọ̀ ní rẹ́dì lọ́sìn ó ti fi ẹ jẹ́rù bá ẹ ìwọ́n náà dẹ̀ láàárẹ̀ lọ́kàn ó dẹ̀ fẹ́ lọ lọ́sìn lóòótọ́ ẹwà bẹ̀rẹ̀ aburú kí gọ́ọ̀mẹ́ntì náà bá wá nǹkan ṣe sí o ọ̀pọ̀lọpọ̀ lẹ́tọ́rà ni wọ́n bá àwọn ọmọbìnrin lẹ́ẹ̀kọ́ ni wọ́n bá wọn ṣe ṣìnà rẹ́pẹ́tẹ́ àwọn tọ́rọ ní cruises ó fi ni wọ́n attach ni wọ́n connect mọ́ àwọn lecturers wọn ó fẹ́ gbé assignment lọ ó fẹ́ lọ submit nǹkan fún ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ àwọn ọ́fíìsì táwọn ọ̀gá yẹn táwọn lecturers yẹn wà ó ti ibẹ̀ ti wà close jù ẹjẹ́ kan hópù ká máa rí tó ń lọ bẹ̀ ẹ ṣàtúnṣe ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ọmọbìnrin ti bàjẹ́ ó ti ájì ní ìsin láti lè pìsẹ́ ọmọ tó ní tó jẹ́ gbẹ́jì tó ń lọlé ọkọ ó ti nira ọmọ tó ń pè bá lè lọlé ọkọ nísìn ó ti nira gan afọ̀pọ̀lọpọ̀ ilé kankan tọ́lọ̀mbá ní kí ilé ìsinmi àti iná ṣírú orí rí bẹ́ẹ̀ ní kan lókùn

ẹ̀ta agbúrú òfin náà tó ní ìdìtì gbogbo tó já agbúrú yìí ṣùgbọ́n káṣà jọ torí tọ́lọ́run ká jìnà sí ojú kòkòrò ni ká yọ kúrò lẹ́nu ká kọra wa níjánu gbogbo tó ń bí àwọn nǹkan yẹn àwọn míì wà tó lágbára gan tẹ́ fi tí mo bá sọ̀rọ̀ débẹ̀ ẹ̀yìn máa wá solution ìyẹn jẹ́ tó ń ṣẹlẹ̀ tó pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ báyìí tó pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ nínú tó ń ṣẹlẹ̀ nípa حتى رمضان وبعد هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا